Mary Ọ̀ọ̀ni Ògúnwúsì ìgbà kan rí mọ́lẹ̀ lákùrẹ́ ló bá fi gbé ẹgbà mí bọnu. ọ̀pọ̀ èèyàn tó gbọ́ sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí olórí Naomi Sílẹ̀kùnọlá tó fìgbà kan jẹ́ olórí láàfin Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀ ọba Ẹnìtàn Babátúndé Ògúnwúsì ni wọ́n ti ń gbàdúrà wípé ohun tí yóò mú kí àwọn jábọ́ láti orí bẹ́ẹ̀dì dèrò ẹni tó ń sùn lórí ẹni ni kó má ṣẹlẹ̀ sí àwọn nínú ọ̀sẹ̀ yìí ni ìròyìn náà gba ìgboro kan lẹ́yìn ìgbà tí olórí ọ̀ọ́ni ògúnwúsì nígbà kan rí náà kéde lórí ẹ̀rọ ayélujára ísítágíráàmù rẹ̀ pé ṣe ni igbákejì kọmíṣánná ọ̀gá ọlọ́pàá ti ẹ̀ka zone seventeen nílùú àkúrẹ́ rí òun fín tó sì sọ ohun rádaràda àsìkò tí wọ́n sọ pé ayaba àná òun lọ sí àgọ́ àwọn ọlọ́pàá láti gba ẹ̀gbọ́n rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Gbénró sílẹ̀ lẹ́yìn tí àwọn ọlọ́pàá náà ti gbé e lórí ẹ̀sùn ìwà jìbìtì tí wọ́n fi kàn án ní ìṣẹ̀lẹ̀ náà wáyé bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ pé òun kò fẹ́ Ọọ̀ni Ilé-Ifẹ̀ mọ́ ni olórí Naomi Ṣílẹ̀kùnọlá ń sọ sí ẹ̀gbọ́n rẹ̀ tórúkọ rẹ̀ ń jẹ́ Gbénró tó ń lu àwọn èèyàn ní jìbìtì ló jẹ́ kí wọ́n gbé e lọ sí àgọ́ ọlọ́pàá yẹn ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ bẹ̀ ni pé ó dín dín ìwọ̀n ilẹ̀ tí kò dín ní méjìlélọ́gbọ̀n thirty two plots of land tí iye owó rẹ̀ jẹ́ ogún mílíọ̀nù twenty million naira ni wọ́n lọ fi ọ̀nà ẹ̀rú gbà lọ́wọ́ ìyá àgbàlagbà tó lè bí ìyá tiẹ̀ lọ́mọ ìyá tí àwọn èèyàn mọ̀ sí ìyá èkó ẹni tí ọjọ́ orí rẹ̀ jẹ́ ọmọ ọdún márùndínláàádọ́rùn-ún eighty five years. ẹlòmíì ti gbé irú ẹ̀gbọ́n olórí àná ìyẹn Naomi sílẹ̀kùn ọlálàáfin ọ̀ní ọ̀jàjà kejì ní ilé Ifẹ̀ ní arákùnrin Adéwálé Adéyẹmí tí wọ́n ní gbé irú ń lo orúkọ ọ̀ní Babátúndé ẹni ìtògùnwúsì àti orúkọ iléeṣẹ́ rẹ̀ ìyẹn ọ̀jàjà Pan Africa Limited fi sọ wípé tó sì fi ń kọ́lé láì san owó kankan fún ọkùnrin náà iye owó tí kò dín ní mílíọ̀nù mẹ́rin four million naira àwọn ìwà jìbìtì àti lílo ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí fi lu àwọn aráàlú ní jìbìtì yìí ló mú kí adéyẹmí kọ̀wé ṣíṣe ìwádìí gbẹ̀rọ sí iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn sí ọ́fíìsì kọmíṣánná ọ̀gá ọlọ́pàá lórí àwọn olórí ìgbà kan rí nílẹ̀ Ifẹ̀ náà wù tí àwọn ọlọ́pàá sì lọ́ọ́ fi ọwọ́ òfin gbé e. tí a ò bá sì gbàgbé ọ̀rọ̀ arákùnrin Gbénró tó jẹ́ ẹ̀gbọ́n olórí Ìṣílẹ̀kùnọlá ọ̀hún wà lára àwọn nǹkan tó lé olórí kúrò láàfin Ògúnwùsì nípa pé bí wọ́n ṣe ní ìnákúnà ní Gbénró ná owó tó lé ní bílíọ̀nù méjì tí Ọọ̀ni Ilé Ifẹ̀ gbé fún fi bá òun kọ́ ilé àgbàyanu ẹ́sítẹ́ẹ̀tì tí Ọọ̀ni ọ̀hún kọ́ sí ìlú Àkúrẹ́ tó jẹ́ olúìlú ìpínlẹ̀ Ondo yàtọ̀ sí ìwà jìbìtì tí wọ́n ní gbé rólu Ọọ̀ni Ifẹ̀ ṣe ni wọ́n sọ wípé ìwà rádaràda bíi àwọn ọmọ tó jẹ́ pé ojú rí ọlá ni wọ́n ní wọ́n hù lásìkò tí wọ́n wà láàrin ààfin Ifẹ̀ náà ibi tí ọ̀rọ̀ náà yóò já sí báyìí ni ẹnikẹ́ni kò tí ì mọ̀ ṣùgbọ́n ohun tó dájú ni pé ẹ̀gbọ́n olórí àná nílé Ifẹ̀ ìyẹn Gbénró kọjú ẹ̀sùn ìwà jìbìtì tó sì ṣeé ṣe kó gbé dé ilé ẹjọ́.